إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 ayin ọlọ́wọ́ báyìí kama yanbaghi bi jalali wajhihi wa azimi sultani ẹgbẹ́ bó ti tọ́ sí ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala nínú títóbi àti gbangban rẹ̀ ajẹ́rìí pé ọlọ́wọ́ láti pa nǹkan kan bí papọ̀ pẹ̀lú ẹ̀ òun náà ni ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala لا في ربوبيته ولا في ألوهيته ولا في أسمائه وصفاته yálà nínú àwọn iṣẹ́ Ọlọ́run bá ní àbí nínú àwọn iṣẹ́ tọ́lọ́run bá ní kẹlá pàwà láṣẹ láti ṣe fún wọn Ọlọ́run bá àbí nínú àwọn orúkọ àtàwọn òròyìn Ọlọ́run bá kò tọ́ láti ẹrúsìn ọlọ́mọba òjísí ọlọ́mọba ni àtọrọ àlékún kí ọlọ́mọba àánú ọlọ́mọba fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé annabi àtàwọn sahaba ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi pẹ̀lú gbọ́nàwó assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ní ìtì síwájú a ẹ̀rí pé àwòlánfà ní lánàá láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ a nǹkan tó fà òun náà ni wípé ohun rẹ̀ra díẹ̀ ilé báyìí olóse òfòfà àyìmọ́lé láǹfààní àti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní àná yẹn bákanáà ìrọ́padà tún kàn mí wípé ìkánú àwọn bàbá wa ní àdúgbò yìí tí wọ́n jẹ́ olórí fún àdúgbò yìí tí wọ́n jẹ́ magají bàbá wa Ṣuaib láàrọ̀ jẹmbọ́ wípé wọ́n jáde láyé lánàá abẹ́lọ́wọ́ bá alìkọ́lá kọ́lọ̀n kí yọ́n ṣàlá ìbàbá kí bàbá náà kọ́lọ̀n bá alìkọ́lá kí yọ́ bá fúrújì wọn kọ́lọ̀n bá alìkọ́lá kí ó gba àbọ̀ wọn kọ́lọ̀n bá kí ó gbà wọn lẹ́rú abẹ́lọ́wọ́ bá iwájú tí wọ́n dájú kọ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àti kí àwọn mọ̀lẹ́bí àkí wọn kú ìrànjú àti aráfẹ́rakù abẹ́lọ́wọ̀ba àlàkù bàbá náà ọlọ́wọ̀ba lè gẹ́lọ́wọ̀ wá dí alájọ́ pàṣẹ ọlọ́wọ̀ba gẹ́gẹ́ bí ìmọ́tíje sáájú fún ẹni kọ̀ọ̀kan wa wípé níbi ìjókòó yìí a máa yanjú ìlànà ahlus sunnati wal jama'a eléyìí tí ó fẹsẹ̀ rinlẹ̀ tó jẹ́ sí wípé ó ní àsopapọ̀ pẹ̀lú bí àwọn ẹni ìsájú àwọn salaful umma bí wọ́n ṣe wọ́n ṣe lògbé sí ayé wọn bẹ́ẹ̀ náà ni a mọ́ gbìyànjú àti sí àfọ̀mọ́ manhajú ahli sunnati jama'a yìí àti salafiyya àwọn gbìyànjú àti sàfọmọ́ rẹ̀ kúrò níbi gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn fẹ́ máa kìlọ̀ kan fẹ́ máa kó papọ̀ mọ́ tí ò sí lára ẹ̀ òun náà ni àwọn nǹkan tí a máa ń gbìyànjú àti gbéyẹ̀wò ní ààyè yìí a máa ń ṣe lè báyìí min babi tasfiya wa lábala wípé afẹ́ fọ ẹ̀sìn wa mọ́ kúrò níbi àwọn ìròrí eléyìí tó yapa sí ìròrí ẹ̀sìn afẹ́ fọ ẹ̀sìn wa mọ́ kúrò níbi àwọn iṣẹ́ oríkèríkè ara eléyìí tí a kò ní ìbáṣe papọ̀ pẹ̀lú ẹ̀sìn táwọn ẹ̀ ti fi sínú ẹ̀sìn lónìí bẹ́ẹ̀ ni a dẹ̀ fẹ́ fọ ẹ̀sìn wa mọ́ kúrò níbi àwọn ọ̀rọ̀ eléyìí tí a kò bá ẹ̀sìn mú tí àwọn èèyàn sí àfihàn ọ̀rọ̀ yìí sínú ẹ̀sìn lónìí gbogbo àwọn ilé ìbáyìí òun náà ní nǹkan tí a máa ń gbìyànjú àti ṣe àgbéyẹ̀wò ẹ̀ kò pamọ́ sí wa wípé ọ̀rọ̀ tí a yẹjú lọ òun náà ni ọ̀rọ̀ àwọn al-ikhwanul muslimun al-ikhwanul muslimun àwọn muslim brotherhood ọ̀rọ̀ wọn òun náà ni a ń gbìyànjú láti sàlàyé kí àwọn èèyàn lè wà àìlábà sí ọ̀rọ̀ káwọn èèyàn lè wà lórí màmàdájú nípa ìsìn wọn kí ẹ̀sìn kó má bàa dàrú mọ́ àwọn èèyàn lójú kí àwọn èèyàn kan mọ̀ pé àáyá lọ́bọn fún àwọn èèyàn kí àwọn èèyàn mọ́ wá gbátàn àwọn tó jẹ́ tí wọ́n fẹ́ tẹ̀lé lára nabi sallallahu alaihi wa alihi wasallam a ò fẹ́ kí àwọn èèyàn pé in tí òfin ṣe súnnà a ò fẹ́ kí wọ́n pè ní súnnà fún wọn a ò dẹ̀ fẹ́ kí àwọn èèyàn kí wọ́n júwe àwọn tí wọ́n kí ń sáàlù súnnà tí wọ́n jama'a a ò fẹ́ kán júwe rẹ̀ fún wọn láàlù súnnà kí ẹ̀sìn àwọn èèyàn kó lè lálàáfíà òun náà lọ́fà tí a fi ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala ọba tí ó nímọ̀ nípa gbogbo nǹkan àti kọ̀kọ̀ àti gbangba ẹ̀dá ọba tí ó nímọ̀ nípa rẹ̀ kọlọ́wọ́ba àríkẹ́lá kó mọ́ṣà láì sàánú kó jẹ́ kí nítorí ẹ̀sìn náà lábí ń ṣe nǹkan yìí kí torí nǹkan mìí àbẹ́lọ́wọ́ bá nífẹ́lá ọba tó ní kàpá lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí àbẹ́lọ́wọ́ bá kọ́lọ̀ kọ́ mẹ́sàlá ìjúgbẹ̀ fún wa nítorí pé àwọn nǹkan yìí rẹ̀ tí èyàn bá fi lè ṣe nítorí tọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala bó ṣe dáa tó bó ẹ jẹ́ sí wípé a ìlànà àwọn ẹni ànẹ́ni bó ẹ jẹ́ tó tí èyàn bá jẹ́ kí àníyàn yẹn jẹ́ torí tọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala irú ẹni báyìí rí yóò pàdánù lọ́dọ̀ lọ́ọ̀bà kọ́lọ̀bà nìkan kọ́mọ̀ jẹ́ kí á pàdánù nínú àwọn alámọ̀rí tí ó rinlẹ̀ tí kò dàrú lọ́dọ̀ gbogbo àwọn àfá súnnà pátápátá tẹ́rọdẹ́kò lórí ẹ̀ ṣùgbọ́n tí àwọn èèyàn láwùjọ wa lónìí tí wọ́n sì àsìgbọ́ rẹ̀ òun náà ni kí a sàlàyé àwọn oníbídá ká sọ àwọn èèyàn lára kúrò níbi ìmọ̀mú ẹ̀sìn wọn lọ́dọ̀ àwọn oníbídá ká sọ àwọn èèyàn lára kúrò níbi ìmọ̀ jòkó ìmọ̀ dúnímọ̀ àwọn oníbídá ìmọ̀ ṣe papọ̀ pẹ̀lú àwọn oníbídá níbi ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí báyìí ìpìlẹ̀ kan ni eléyìí tó jẹ́ sí wípé alùsùnnàtí wà jama'a tí wọ́n jólé lórí tẹnudẹ́kò lórí ẹ̀ ẹgẹ́ bí àwọn olùmọ̀ tí wọ́n rìn lànà alùsùnnàtí wà jama'a gẹ́gẹ́ bí wọ́n ṣe ẹgẹ́ bá ṣe fi rinlẹ̀ tí a dẹ̀ rí kàbẹ́ ilé wípé alùsúnnà ti wà jama'a ẹnu wọn kò àwọn àfá súnnà gẹ́gẹ́ bí àfá wa al'imamul baghawi rahimallahu ta'ala wọ́n yí sọ nínú ṣáhù súnnà wọn ní mujalladu alákọ̀ọ́kọ́ page 227 wọ́n ni وقد مضت الصحابة والتابعون وأتباعهم وعلماء السنة على هذا مجمعين متفقين على معاداة آل بدعة ومهاجرتهم أفوى الإمام البغوي رحمه الله تعالى نبقى تنصر نبقى تنصر تعليق yíyàn lọ́sọ̀ na'am ìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa hadithu Ka'b ibn Malik ìtàn Ka'b ibn Malik àti Muraratu ibn Rabi' àti Hilal ibn Umayya àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n lọ sójógun Tabuk àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìgbà tí àfáwà al-Imam al-Baghawi tó ń sọ̀rọ̀ nípa hadithu yẹn so ìgbà ẹni wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ni wakọ̀dìmọ́bọ̀ ti sọ̀hábà tí wàtà bí i wọ́n àti bá'ihu wọ́n ni àwọn sọ̀hábà àtàwọn àtàbí'un àwọn tó tẹ̀lé wọn wà àti bá'ihu àtàwọn tó tẹ̀lé àwọn náà wọ́n rìn lórí ìpìlẹ̀ yìí bákan náà wà ìlẹ̀má sunna ala hadha wọ́n rìn lórí ìpìlẹ̀ wípé èyàn máa ń gbógun ti ní wa ulama'u sunnati ala hadha mujma'ina muttafiqin gbogbo àwọn táwí àwọn as-sahaba àwọn at-tabi'un wa atba'uhum àti àwọn ulama'u sunna gbogbo wọn pátápátá ni wọ́n rìn mujma'ina muttafiqin tí gbogbo wọn tí wọ́n sì panupọ̀ tí wọ́n ṣọ̀kan

nǹkan tẹ́lá àwọn àtàbí'íun tó kò lè lórí ní wà atba'ihum wà ulama sunna gbogbo wọn lẹ́nu wọn kò láìsẹ́ nǹkan tó yapa lórí ilé ìbáyìí ilé ìbáyìí dẹ́ni lànà alùsùnnat wal jama'a alùsùnnat wọ́n á dẹ̀ máa yàn wọ́n lódì wọ́n máa jìnà sí wọn wọ́n á dẹ̀ máa ṣàlàyé wọn fáwọn èèyàn wọ́n máa ń gbógun tì wọ́n wọ́n dẹ̀ máa ń lè mọ́ wọn lil asafi shadid àmá ó bá nínú jẹ́ púpọ̀ pé láwùjọ táwà bára wá yìí àwọn èèyàn ka ilé yìí sí àṣejù káàrin lórí lànà àwọn sálàf wọ́n ṣe ń bá wọn níbi dáàlò yìí àwọn èèyàn kakún àṣejù wọ́n kakún ilé kókókó wọ́n dẹ̀ ka irú àwọn ọ̀rọ̀ báyìí ká máa sàlàyé àwọn oníbídá ká dẹ̀ máa lé àwọn èèyàn sá kúrò lọ́dọ̀ wọn ká máa jíwe wọn fáwọn èèyàn àtàwọn aburú tí wọ́n ń pèpè sí àtàwọn fúnra ara wọn tọ́jálá burú yìí wọ́n kà kún ọ̀rọ̀ burúkú wọ́n kàrú ilé kún ọ̀rọ̀ burúkú so báyìí rí ó jẹ́ tó bá jẹ́ púpọ̀ pé abárawa níbi tí abárawa yìí nítorí ilé ìbáyìí rẹ̀ a fìdí àwọn ọ̀rọ̀ kan múlẹ̀ inshallah al-karim tí yóò jẹ́ kó máa yé wa wípé ìgbógun ti àwọn oníbídà ilé máwọn oníbídà ìsọ́ àwọn èèyàn lára kúrò níbi aburú àwọn oníbídà ìjìnà sí àwọn oníbídà ìsàlàyé wọn eléyìí báyìí rẹ̀ kò kí ń sí ọ̀rọ̀ burúkú kò kí ń sọ̀rọ̀ burúkú so ibá yìí sí nínú àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ tó rinlẹ̀ nínú ẹ̀sìn ni tó lè jẹ́ pé ìrànkan nínú ma aljihad fi sabilillah ìrànkan nínú ma aljihad fi sabilillah òun náà lè lè báyìí wà kódà gẹ́rẹ́ wọ́n nínú majmu'il fatawa tabalawo majmu'il fatawa ní page ní mujallad 28 page 231 sí 232 a máa rí ọ̀rọ̀ tí mo fẹ́ kàyí a máa rí mẹ́ nínú majmu'il fatawa mujalladu ẹlẹ́ẹ̀kejìlélọ́gbọ̀n page 231 sí page 232 kí ni imam ahmad kí ni alimam ahmad so, tí al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala gbé wá nínú Majmu' al-Fatawa al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ pé wa mithlu a'immatil bid'ah min ahli al-maqalati al-mukhalifati kitabi was-sunnah aw al-ibadati kitabi was-sunnah al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní àti bí àpèjúwe àwọn olórí àwọn oníbídà ومثل أئمة البدع بدعي ومثل أئمة البدع Ibn Taymiyyah rahimahullahu ta'ala ní àti gẹ́gẹ́ bí àwọn olórí àwọn oníbídá min ahli al-maqalati al-mukhalifati lil-kitabi wa sunnah ní àwọn tó jẹ́ sí pé wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan nínú ẹ̀sìn tó yapa sí al-kitaba àti sunnah aw al-ibadati al-mukhalifati lil-kitabi wa sunnah àbí tí wọ́n yẹ kó wọ́n ṣe àwọn iṣẹ́ kan tó yapa sí alkitabu wa sunna fa inna bayana halihim Ibn Taymiyyah ní ká ṣàlàyé wọn fáwọn èèyàn ká ṣàlàyé wọn fáwọn èèyàn káwọn èèyàn fi mọ̀ wọ́n wa tahdhira al-ummati minhum àti ká ṣọ́ al-umma lára kúrò lára àwọn wọ̀nyí wajibun bittifaq eléyìí báyìí ọ̀ràn yẹn ní tẹnu kò lé lórí ọ̀ràn yẹn ní tó yẹ pé ẹnu àwọn afá kò lórí ẹ̀ lórí kí ni jama'a lórí pé àwọn oníbídá kásàlàyé wọn fáwọn èèyàn káàdẹ̀ sọ́lì umma ìlara kúrò níbi àbúrú wọn kájúwé wọn fáwọn èèyàn káwọn èèyàn jìnà sí wọn eléyìí báyìí ọ̀ràn yẹn ni tẹnu lórí ẹ̀ tí ẹ̀rí pé ọ̀rọ̀ tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala sọ yìí ó ṣe dédé ọ̀rọ̀ tí àfáwà al-Baghawi tó sọ nínú sharhu sunna wà tí mo mú wá sálà ìpẹ́ yìí abẹ́ẹ̀kọ́ ni ẹ̀rí pàwọn náà gbé wá wípé ẹnu àwọn àfáà sunna kò látorí àwọn sọ̀hábà àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé máa ń bá sọ̀tá abẹ́ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ni ibn Taymiyyah rahimallahu ta'ala náà sọ ọni hatta qila li ahmada ibn hanbali ibn Taymiyyah ní ọ̀rọ̀ ilágbára débi pé wọ́n bi imam ahmad bin hanbal léèrè lọ́jọ́ kan pé ar-rajulu yasumu wa yusalli wa ya'taqifu ahabbu ilayka aw yatakallamu fi ahli al-bid'ah tàbárí ẹ̀ka tí ń gbáwẹ̀ tó ń kírun tó ń ṣe i'tikaf a sì rí èyàn kan àwọn oníbídíà lòun sọ̀rọ̀ nípa wọn òun sá ń júwe àwọn oníbídíà fáwọn èèyàn bẹ́ẹ̀ ni ó ń sàlàyé aburú wọn bẹ́ẹ̀ ni ó ń sọ àwọn èèyàn lára kúrò níbi aburú àwọn oníbídíà àwọn méjèèjì èwo ló sí jùlọ àwọn méjèèjì الرجل يصوم ويصلي ويعتكف أحب إليك أو يتكلم في آل البدع sẹ́ni tí ń gbàwẹ̀ tí ń kírun tí ń ṣe àìtíkáàfù yẹn sóun ló nífẹ̀ẹ́ jù ní àbẹ́ni tí ń sọ̀rọ̀ nípa àwọn oníbídá tó bá bí àwa léèrè ń sin tààlà wọ́n sọpá nífẹ̀ẹ́ jù naam Masha Allah ẹ ti gbọ́ yé nìyẹn ẹ ti gbọ́ yé nìyẹn ṣe rí nǹkan tí mo sọ yìí tẹ́ bá lọ bí àwọn tí ìròrí wọ́n dọ̀tí léèrè ẹni tí wọ́n sọ ni pé ẹni tí ń kírun yẹn ni ẹni tí ń gbàwẹ̀ kí ń ṣe àìtíkáàfù yẹn múra sí ìbádá yìí ẹfíkẹ́ ma sọ̀rọ̀ àwọn èèyàn ẹmọ́ ma sọ̀rọ̀ àwọn èèyàn tí ó ń kàlùkù pẹ̀lú tí ẹ̀ ẹ̀yìn lẹ mọ́ni ẹmọ́ lọ gbájúmọ́ ẹmọ́ kíta jùdí yí àwẹ́ Thursday Monday yí ṣe ṣe dédé èyàn ma kẹ́kọ̀ọ́ yìí láti zakú anfusakum ọlọ́ni ẹmọ́ fọ́ra yí ma wọ́n ma wá lọ ayà Kùrán nílùkulù wọ́n ma wá fi ayà Kùrán wọ́n ma fi gbá orí ara wọn wọ́n ma túmọ̀ Al-Qur'an sí di fẹ́nu wọn ní ìtumọ̀ tó yẹ́ pé ẹnìkankan nínú àlùmọ̀ yóò tú bẹ́ẹ̀ so ẹni pé rú táwọn sọ ní abẹ́ẹ̀kọ́ ni so ìtawọn ọmọ sọ ní ẹ pé kí kẹ́ pẹ̀lú oníbídá tí wọ́n mójútó ìbòrò tó ẹdé ẹ́ olò ti jíta gbẹ̀yìn ń lọ ẹ́ àwọn nǹkan yìí ẹ́ ẹwà fún ẹwà ẹwà fún gbogbo yẹ́lẹ̀ àwọn oníbídá àwọn oníbídá sẹ́mọ̀ pé ọ̀rọ̀ gidi ní òrò kóhùn sọ àbí ẹ̀kọ́ ni yóò rò pé ọ̀rọ̀ tóhùn sọ yẹ ọ̀rọ̀ gidi ni létí ẹni tí ẹ̀sìn ò bá yé ọ̀rọ̀ yẹ́ ó sì tà létí o ẹ̀ náà ti kálukú ti ẹ̀fẹ́ àwọn ẹni lẹ́nilẹ̀ sẹ́yìn lẹ́ jọ́jì wọn ni wọ́n bí Ahmed náà pé ta ló nífẹ̀ẹ́ sí jù ṣé ẹni yìí ló fẹ́ ẹni tí ń kírun ẹni tí ń gbàwẹ̀ tí ń kírun tí ń ṣe àìtíkà tí ó dúró sí mọ́sálásí tí ó mọ́ sin lọ́wọ́ bá sóhun ló nífẹ̀ẹ́ ni ló nífẹ̀ẹ́ jùlọ ni àbẹ́ni tí ń sọ̀rọ̀ nípa àwọn oníbídà faqal Muhammad wá dáhùn ó ní idha qama wa salla wa i'takaf ẹni tẹ́ ń wí tó bá dìde tó ń kírun ó ń dìde lóru ó ń kírun wa i'takaf bẹ́ẹ̀ ni ó ń ṣe ẹ̀tìkáf ó ń dúó sí mọ́ṣálásí láti máa sin lọ́wọ́ bá fa innama huwa li nafsi alimam ahmad rahimahullah ta'ala ni ẹgbọ́n yí dáadáa ó ní kan fún rẹ̀ lónìí orí ara rẹ̀ ní ṣe fún torí pé àwẹ̀ tó ń gbà yẹn kí ni pín tiwa níbi pé ń gbàwẹ̀ sẹ́kọ́ òun nìkan lónìí ìrún tí ń kí yẹn òun nìkan ní ọgbàládà rẹ̀ ẹ̀tìkáf ti ń ṣe àǹfààní ara tí ẹnìkẹni ṣẹ́rí eléyìí rẹ̀ ó túmọ̀ sí bí àwọn àfáà súnnà bí ma wọ́n ṣe wẹ́ bí àgbọ́yé wọn bó ṣe wẹ́ tó àwọn nǹkan kéèkéé tó jẹ́ sí pé tí ẹ bá ṣe pé ìmọ̀ yẹn bá wẹ́ gan ẹ̀ ní mọ̀ pé ẹ̀ ní ronú lọ bẹ̀ rárá ẹ̀rọ àwọn maslaha amma ó wà muqaddama lórí maslaha kí ni o khassa maslaha ammari ó wà muqaddam agbọ́dọ̀ tí sáájú maslaha khassa yẹn ni pé àǹfààní gbogbo èèyàn ó sáájú ó sì sàgbà àǹfààní ti ẹnìkan kò yẹ báyìí sí so Imam Ahmad sọ wípé wa idha takallama fi ahli al-bid'ah ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ nípa àwọn oníbídà tó ń sọ̀rọ̀ nípa àwọn tání o àwọn oníbídà tó ń sàlàyé wọn tó ń júwe wọn fa innama huwa lil muslimin ìwọ́n máa máa ní sẹ́ eré léyìí tó ń ṣe yẹn gbogbo mùsùlùmí lónìí kìí sórí ara ẹnìkan àbẹ́ẹ̀kọ́ ni nítorí pé òun ti àǹfààní tara ti ẹnikẹ́ni eléyìí rẹ̀ àǹfààní gbogbo mùsùlùmí ni hadha afdal ibn taymiyyah rahimahullahu ta'ala wọ́n ti ẹ̀síwájú wọ́n ni fabayyana anna nafa'a hadha 'amun lil muslimina fi dinihi al-imam ahmad rahimahullahu ta'ala wá sàlàyé wípé àǹfààní ẹni tí ń sọ̀rọ̀ nípa àwọn oníbídá yẹn tí ń gbógun ti wọ́n yẹn 'amun lil muslimina fi dinihi ọkárí gbogbo àwọn mùsùlùmí pàwátá nínú ẹ̀sìn wọn ni gbogbo mùsùlùmí pàwátá ni ó sàǹfàní látara rẹ̀ tí ẹ̀sìn wó sì lálàáfíà látara bẹ́ẹ̀ min jinsil jihadi fi sabilillah nínú ìran káti jihad sójú ọ̀nà Ọlọ́run bá ní ìjagun sójú ọ̀nà Ọlọ́run bá ní min jinsil jihadi fi sabilillah ó ní ọ̀rọ̀ kéèyàn máa sọ̀rọ̀ nípa àwọn oníbídá òun ló fi nira sàǹpé jihad tó nira ni abẹ́yàn mọ̀ pé iṣẹ́ tó nira ní jihad òun ló fi nira fún àwọn tí ẹ̀mí wọn lẹ láti ṣerú ẹ̀ nítorí pé èyàn ní máa ṣerú nǹkan báyìí rèé káwọn èèyàn máa kórìíra rẹ̀ àwọn aláburú èèyàn ó kórìíra rẹ̀ ẹ̀jọ́ ọ̀nà sábà yìí sì àwọn èèyàn fẹ́ gbọ́rù nǹkan báyẹn àwọn èèyàn kórìíra rẹ̀ gan ẹni tí bá ń wá èrò àbí tí ń wá iyì àbí tí ń wá káwọn èèyàn máa pariwo tẹ̀lé lẹ́yìn káàkiri yóò máa gbójú kúrò ní bírú àwọn nǹkan yẹn nítorí pọ́jọ pé tóun bá ti lè ń tọwọ́ bọrú àwọn nǹkan yẹn rí àwọn èèyàn náà máa hẹ́tì ohun tó jẹ́ bá ń sì ó ní òun kó rọrùn fáwọn tó bá ń wá èrò gẹ́gẹ́ bí àwọn àdìhwálù muslimun àtàwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ayò wọn tó jẹ́ bá ń sì so eléyìí rẹ̀ Ibn Taymiyyah sọ pé min jinsil jihadi fi sabilillah تطهير سبيل الله ودينه Ibn Taymiyyah sọ pé nítorí wípé káfọ ojú ọ̀nà Ọlọ́run Ọba mọ́ káfọ ẹ̀sìn Ọlọ́run Ọba mọ́ wa minhajihi àti ìlànà Ọlọ́run wa shir'atihi òfin Ọlọ́run Ọba káfọ mọ́ wa wa àwọn àti ìtayọ aláwọn ìtayọ aláwọn káti dánù ala dhalika wájibun ala al-kifaya lórí pé ká máa sàlàyé àwọn oníbídí àyí wájibun ala al-kifaya ọ̀ràn yẹn ní táa gbọdọ̀ rí àwọn èèyàn tó tó láti ṣe táa bá ti ráwọn èèyàn ká tí wọ́n ń ṣe gbogbo apábátálàmọ̀ jẹ́lẹ́ṣẹ̀ tó rọ́ràn yẹn ni a gbọ́dọ̀ rí àwọn kan tí wọ́n tó wọ́n tó òǹkà wọ́n gbọ́dọ̀ tó ká máa ṣerú ẹ̀ wajibun al-kifaya bittifaqil muslimin Ibn Taymiyyah sọ pé eléyìí báyìí rẹ̀ ẹnu gbogbo àwọn mùsùlùmí kò lé lórí gbogbo afá mùsùlùmí pátálẹ̀ wàláwùlà man yuqimuhu Allahu li daf'i darari haula tí kèé bá ṣe wípé ọlọ́run bá lẹ́tẹ́lá gbé àwọn kan dìde láti máa ti aburú àwọn oníbídíà yìí láti máa ti dànù ni lafasada dín ẹ̀sìn ọba ti bàjẹ́ wa kana fasaduhu yóò tóbi ju ìbàjẹ́ tí ó bá ẹ̀sìn tí àwọn ọ̀tá tán bá jẹ gàba lórí wa lọ aburú tí ó ṣẹlẹ̀ sẹ́sìn tó bá jẹ́ pé àwọn ọ̀tá Islam àwọn alul harb àwọn Yahuda àti Nasara tó ń gbógun ti Islam kan jẹ gàba lórí wa aburú tí ó kó bá wa kò ní tó aburú káwọn oníbídá kama kí wọ́n lágbára láwùjọ ẹ̀mọ̀ nǹkan tó fàá ṣẹ́rí táwọn ọ̀tá àwọn Yahudi àti Nasara tí wọ́n bá jẹ gàbálé wa lórí wọ́n lè rí nkẹ́kẹ́ ṣe ju wípé ẹ̀mí wa ni wọ́n gbà lọ ẹjọ́ na zama ìsìn so wọ́n ní bà ẹ̀sìn wa jẹ́ nítorí pé a ti mọ̀ wọ́n pé àwọn eléyìí ọ̀tá Islam ni wọ́n adẹ̀tùmọ́ fáwọn eléyìí kò fáwọn ni wọ́n so ti bá ìsìn wọ́n jẹ gàbá lórí wọ́n tó tọ́ wọ́n dẹ̀ gba ẹ̀mí wá tó tọ́ ṣùgbọ́n ẹni tó gba ẹ̀mí ò tẹ́ni tó gba ẹ̀sìn lọ́wọ́ ẹni kò tẹ́ni tó ba ẹ̀sìn yẹn jẹ́ so Ibn Taymiyyah rahimahullahu ta'ala sọ wípé káwọn wọ̀nyí rẹ̀ kí ma wà láwùjọ ká má gbógun tì ká má tì dànù fáwọn èèyàn aburú tí ju aburú káwọn ọ̀tákà jẹ gàbálíwà fa inna haula fa inna haula idha stawlu lam yufsidu alquluba wa man fiha min ad-din illa tabaa Ibn Taymiyyah rahimahullah ta'ala sọ pé tó pé àwọn ọ̀tá tí wọ́n jẹ́ àwọn tí ń gbógun ja islam yìí láwọn kèfèrí tán bá jẹ gàba lé wa lórí tán bá jẹ gàba lé wa lórí lam yufsidu alqulub wọ́n ní ba ọkàn wa jẹ́ wọ́n ní bẹ̀sìn wa jẹ́ àgbọ́yé wa yẹn wọ́n ní bàjẹ́ wa man fiha gbogbo tí ń bẹnu ọkàn wa yẹn wọ́n ní bàjẹ́ min din lẹ́sìn illa taba'an àyàfi lẹ́yìn tàbá ba ìgbésí ayé jẹ́ná ayé yẹn làwọn ó máa agbára yẹn làwọn ó máa sá wọ́n máa sá lélé wọ́n dẹ̀ fẹ́ mú wa kó lórí ilẹ̀ ni tí ó bá ń sìn so nǹkan táwọn kọ́kọ́ máa sáré kọ́ ni ìbá ẹ̀mí àwọn tí wọn ẹ̀mí làwọn bàjẹ́ nípìlẹ̀ ẹ̀mí wa náà fẹ́ bàjẹ́ àgbọ́yé wa náà fẹ́ bàjẹ́ so ilé ìbáyìí rí ààrin nínú Majmu' al-Fatawa so mo ti sàlàyé page 30 rí lẹ́ẹ̀kan mo ní mujalladu 28 page 231 sí 232 ibẹ̀ láti rí ọ̀rọ̀ yìí naam ẹ̀rí wípé Imam Ahmad rahimahullahu ta'ala dípò wá wípé ìmá gbógun ti àwọn oníbídà ìmá sàlàyé àwọn oníbídà ìmá sọ àwọn èèyàn lára kúrò níbi aburú àwọn níbi dáa òun ló lágbára jù òun ló dáa òun ló ńlá jù kíyàn léyàn kírun kíyàn léyàn gbáwẹ̀ kíyàn léyàn yọ zaka àbí kíyàn tó pínyàn sí ẹ̀tìkáàbù lọ kò tí ìbáyìí sí eléyìí báyìí ló lágbára jù lọ nítorí pé eléyìí rẹ̀ àǹfààní rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ nìkan àǹfààní ẹ̀ ò lè kú látọ̀dọ̀ rẹ̀ lọ́sọ́dọ̀ ẹlòmí o nìkan náà ni ó sáǹfààní pẹ̀lú gbogbo tí ń ṣe ẹ̀ so bẹ́ẹ̀ náà ni alimam ibn Taymiyyah rahimallahu ta'ala o náà làwọn náà ti sọ nígbà tó mọ́ ọ̀rọ̀ alimam Ahmad rahimallahu ta'ala tó mọ́ wá láti fi sàlàyé ọ̀rọ̀ yìí Ibadallah sẹ́rí lórí àwọn eléyìí báyìí nínú àwọn ọ̀rọ̀ tí ma padà tún though I appreciate it a mọ̀ money. oore a dẹ̀ mọ̀ ní in tó dáa declare ara rẹ̀ kíyàn dissociate ara rẹ̀ kúrò lára àwọn ẹlẹ́gbẹ́ pé mo fọ́lọ́ bá búra èmi ò sí lára àwọn TMC mo fọ́lọ́ bá búra èmi ò sí lára àwọn tàdọ́múnù mi ò sí lára àwọn tàyáwúnù ẹ sì bí wọ́n léèrè pé ṣébọ̀ wà bẹ́ẹ̀ ni kódà ìní ò kí ṣe ikhwani kíyàn sọrú gbólóhùn yìí rẹ̀ gbólóhùn tó dáa ni sah walala Allahi gbólóhùn tó dáa ni ṣùgbọ́n eléyìí báyìí kò ìtò kò tí tó rárá nítorí wípé eléyìí báyìí kọ́ ni nǹkan tí a ń sọ láti pìnlẹ̀ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ẹnìkan sọ pé ẹnìkan jẹ́ tàbọ́múnù ẹnìkan sọ pé ẹnìkan jẹ́ tmc ẹnìkan sọ pé ẹnìkan jẹ́ tàyáwúnù nǹkan ni ń sọ ni wípé ìjẹ́ àwọn tàyáwúnù àwọn tmc àwọn àdìsíwánù lọ́yẹ̀ká mójútó ǹjẹ́ alùsúnnà làwọn al-Ikhwanul Muslimun àwọn TMC sálùsúnnà ni wọ́n àwọn tàbọ́mùnù sálùsúnnà ni wọ́n àwọn tààwùnù sálùsúnnà ni wọ́n gbogbo àwọn ìṣwánù tó kù lọ́mọ ya wọn lápapọ̀ náà rí sálùsúnnà ni wọ́n tọba wá jẹ́ sí pé wọ́n kí sálùsúnnà ní dídá ni wọ́n sọ dá káma ṣe papọ̀ pẹ̀lú wọn káma jọ ṣe dáẹwà pẹ̀lú wọn àbí káma ṣe ìlànà wàlá káma pariwo káma kéde ìnífẹ̀ẹ́ wọn sáyé kásọ̀ wípé ẹ̀yin TMC àwọ kórìíra yín o ìjọ wà nínú manhajjú alìsúnàtò jama'a kí yàn máa ṣe ìlànul wàlá ká ma kéde pé a nífẹ̀ẹ́ àwọn oníbídá máa an na yípa àwọn TMC ẹ̀yin náà ma yípe wọ́n ṣe àzíkìrìl jama'i kò tí yẹ báyìí sí ẹ̀dẹ̀ ti pè wọ́n sákíyèsí wọn fílẹ̀ dòní so yẹ báyìí sí àwọn al-ikhwan al-muslimuni àwọn TMC yí bákan náà rí wọ́n ṣe Lailatul Qadr àbí ẹ̀kọ́ ni wọ́n ṣe ayẹyẹ Lailatul Qadr bídá ẹni tó fojú hàn wọ́n ìfílẹ̀ dòní àwọn al-ikhwan al-muslimuni àwọn TMC yí wọ́n ṣe àwọn secret meetings àwọn ìpàdé ìdákọ́ńkọ́ tó máa ń ṣe lóru àtàwọn yòókù wọn eléyìí báyìí rèé wọ́n ìfílẹ̀ dòní so ibà yìí sí sókè yẹn wá bọ́ síta kó sọ pé ẹ̀yin TMC o àwọn òkúrìra yìí ti yìí o ìjọwà ní manhajjú alìsúnà fẹ̀ jama ẹ̀bẹ̀ kíyàn sí ìlànà wàlá kíyàn pariwo ìbáṣe papọ̀ ìnífẹ́ kíyàn pariwo ẹ̀ síta nípa àwọn oníbídá ẹni tó bá wá ṣe ìlànà wàlá yẹn kò yẹ báyìí sí torí pé in tí ó túmọ̀ sí òun náà ni pé àwọn wọ̀nyí rẹ̀ o ẹni rẹ̀ ni wọ́n tí yẹn bá sọ pé mi àkórìíra yín àbáwọn wo la máa ń lórú gbólóhùn yẹn fún àwọn wo la máa ń fi irú wà láwùyẹ rinlẹ̀ fún àwọn tó bá jẹ́ ni rẹ̀ kódà ọlọ́tí àwọn ẹlẹ́ṣẹ̀ yẹn gbọ́dọ̀ ẹ̀yin ó lè àwọn òbínú yí o ẹ̀yin gbọ́mọgbọ́mọ àwọn òbínú yí o ẹ̀yin dánàdánà àwọn okorira yí o ẹ̀yin alágbèrè àwọn okorira yí o ẹ̀yin ọlọ́rọ̀ ẹ̀yìn àwọn okorira yí o ẹ̀yin olófófó àwọn okorira yí o tí a mọ̀ wípé bá sọ lásán gbogbo aláti ah, sọ àbẹ́ẹ̀kọ́ ni ká má àkọlù tí ẹ lè sọ ní pé akóyìra yín ní dèdè aburú tí ń bẹ lára yín a sì nífẹ̀ẹ́ yín ní dèdè dáadáa tí ń bẹ lára yín àbí ẹ̀kọ́ ni o ló kéré jù àmọ́ pé wọ́n ṣe i'lanul wala èyàn wà kéde ìnífẹ̀ẹ́ wọn àìkóyìra wọn láì sí bídà tó sì rinlẹ̀ pé àwọn eléyìí ni wọ́n eléyìí báyìí rèé kò sínú manhaju al-sunnah wal jamaa'ah so torí ẹ̀ kò ní tó kò ní tó kí ẹkà sọ wípé èmi ò èyìn sí lára wọn nìkan ìmá pèpè sọ́dọ̀ wọn ìmá bá wọn ṣe ọ̀rọ̀ dáwà papọ̀ kò ní báyìí sí ìmá fi orinlẹ̀ pàálù súnnà ní wọn eré yìí báyìí lásán bàbá ńlá wàhálà nínú manhajjú alìsúnnà tó jama'a òun gan sí ní nǹkan táwà ń sọ ṣe báyìí sí so nítorí ẹ̀rẹ́ àárọ̀ orú àwọn tán sọ̀rọ̀ yìí yóò dá jùlọ kí àǹfààní yẹ kó lè kún kẹ́kẹ́ kọ́dá àwọn kan bá wa sọ irú eléyìí náà tí ó ti bá yìí sí pé tó ọdábí pé wọ́n fẹ́ kí a wí pátápátá ẹ̀yin TMC ẹ̀yin tàbọ́múnù ẹ̀yin tààwúnù ẹ̀yin umma ẹ̀yin tabligh gbogbo àwọn ẹ̀yìn islamic youth gbogbo àwọn ìkwọ́n lápapọ̀ ẹ̀ kí ń sáàlù súnnà oníbídà ní bí dùkúrù sáràfù ṣe wí ní ẹ abẹ́ẹ̀kọ́ ni wọ́n bí dùkúrù sáràfù lérè nípa àwọn ẹgbẹ́ yìí wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n kí ń sáàlù súnnà àtàwọn TMC tàdọ́mùnù kankan wọ́n fi gbà kan jẹ́ alùsúnnà tẹ́lẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ó clear gan so ó clear gidi gan so lè ibá yìí ó pàtàkì tẹ́yẹ bá wá sọ pé wọ́n kí ń sa alùsúnnà má tẹ́ bá sọ pé wọ́n kí ń sa alùsúnnà náà rẹ̀ kò tó ti wá tó àsìgbàta bá rí wípé ẹgbẹ́ ìbáṣepọ̀ tí ń bẹ láàrin pẹ̀lú wọn tó ní manájú alùsúnnà tó jama'a nìyẹn kò tí yẹ bá sìn kó lè dada ta ba lọ wọnú tíra al'ibana ibana tu an shari'ati al-firqati an-najiya wa mujanabati al-firqi al-mazmuma al'ibana tu an shari'ati al-firqati an-najiya wa mujanabati al-firqi al-mazmuma mazmuma tirai yìí afáwa ibn battọ àwọn ẹnu ọkọ̀ afáwa ibn battọ wa kú ní ọdún 387 hijri ọdún ọgọ́rùn mẹ́ta alaykum salaam barakatu ó lé àbí ó dín mẹ́ta ní àádọ́rùn 387 hijri òun náà ni bàbá yìí kú ẹwọ́ bá sùkọ̀ ẹ̀sùn bá sùkọ̀ nẹ́bì sallallahu alaihi wasallam tó nínú tírà wọn tí wọ́n dákọ̀ fi bábi tahdhir min suhbati qawmin yumriduna al-quluba wa yufsiduna al-iman باب التحذير من صحة قوم من صحبة قوم يمرضون القلوب ويفسدون الإيمان ní báàbù tí mo kà yìí wọ́n mú àwọn nùsùs tọ́pọ̀ wá gidi gan kódà ní tán fi discuss ọ̀rọ̀ yìí ó lé ní ìntán fi discuss ọ̀rọ̀ yẹn ó lé ní 200 pages tán fi discuss ẹ̀ nínú ọ̀rọ̀ tó wá mú wọ́n bẹ̀ ẹ jẹ́ kí n kàkà sí wa létí kálìbà mọ̀ páwọn àfáà súnnà wọn ò kí ń fi ọ̀rọ̀ ìbá oníbídá ṣe ìjòkó papọ̀ pẹ̀lú oníbídá ìmọ̀ ṣe wá sí papọ̀ pẹ̀lú oníbídá àwọn tó jẹ́ pé ìlànà táwọn ń pèpè sí ìlànà bídá ni kìí ṣe kéèyàn sọ wípé òun ò kí ń ṣe nǹkan ní òtúmọ̀ ilé ẹni ò kí ń ṣe nǹkan yẹ o kódà kéèyàn búra látò níjọ̀lá àwọn èèyàn tí wọ́n bá gbé ọ sórí òṣùwọ̀n náà sọ pé áà ò sí lára wọn pẹ̀lú àwọn nǹkan tá a rí torí pé kọ̀sẹ́ni náà tí ó lẹ́ra rẹ̀ má burú kódà ilé ìgẹ́ náà ó tó fún àwọn TMC àti àwọn tàbọ́múnú àti àwọn ọmọ ìyá wọn àtàwọn ìṣẹ́wọ́n yòókú pé aláburú nìyí tí ẹ̀kẹ́ fi lè yọra rẹ̀ kó lára yín kóhùn sí pẹ̀lú yín ẹ̀ẹ̀dá ni aláburú oníbàjẹ́ ní ní ẹ̀ tí ó nà sáà tó tó bá yẹ pẹ́ẹ̀ kí ń so oníbàjẹ́ kíyàn wá tàbárọ́ à kíyàn fọ́ra rẹ̀ mọ́ kọ́yọ rẹ̀ kú láàrin pé mi ò sí lára yín o tàbí kò sẹ́ni tí ó sọ bẹ́ẹ̀ láyé kódà àwọn oníbídí àyíre àwọn ìṣwánù igan ní sọpáwọn kan sáàlù súnnà gbogbo wọn náà ní ọmọ pèrà wọn ní àlù súnnà tó bá ṣẹwárí ìwá sọ yí pé àwọn wọ̀nyí èmi ò sí lára wọn kíyàn sì máa bá wọn ṣe papọ̀ kó ìjẹ́ wípé gbogbo pàtẹ́ bá ti ń rí wọn lẹ́mọ̀ rí wọn papọ̀ níbi ọ̀rọ̀ dáíwà níbi ọ̀rọ̀ ẹ̀sìn ara wọn ni kódà kọ̀ bá máa búra jò nídọ̀lá pòwò kí sára wọn torí pé ìbéèrè tẹ́ bèèrè ni pé tẹ́ bá lọ bá jàbàtá lónìí tẹ́ ní jàbàtá ẹjọ́ àwọn kan sọ pé kọwàríjì ní wọ́n sì ń wí káàkiri wọ́n ní kọ̀ríjì ní wọ́n ní lànà àwọn kọwàríjì ń pẹ̀pẹ̀ sí wàlọ́hì in tí jàbàtá ó sọ ni pé yóò búra wípé òun ò kí ń ṣe kọ̀ríjì abẹ́ẹ̀kọ́ ni yóò ní sálàfí lòun tó bá fẹ́ ruyin lójú ẹgbẹ́ kódà ẹni tó bá fi lè tẹbátọ̀ mú jàbàtà pé wọ́n ní kọ̀rìjí ní ìkẹ́kẹ́ yóò lẹ́n tó sọ bẹ́ẹ̀ káfìrí ni tẹ pé ìwà kọ̀rìjí ló tó ṣe gíní ìta ń pè gaga ló fi orin lẹ̀yẹ ibi tí ó bínú dé ó tó ní ìkàjí ni ń pè sálàfù ló ní bídíà ní ìwánilẹ̀ ọmọ kọ̀wárí jàbàtà ó sọ pé òkín ṣe kọ̀wárí yóò kódà yóò sí ọ̀pọ̀lọpọ̀ lectures láti takọ̀ àwọn kọwàrí àbẹ́ẹ̀kọ́ ni tó tó ti gbé jàbà tẹ́kẹ́ sí kọwàrí jì ní náà ẹ lọ pé àwọn Christian ní kéfèrí ẹ́rìkún wọ́n yàrí fún ni wàláì wọ́n láwọn òfin kéfèrí tí wọ́n yí ni ẹ pé wèrè ní wèrè yóò lòwò kí ń ṣe wèrè yóò bá yín jà yóò tó fi wèrè rinlẹ̀ fún ọgá tó pè ní wèrè tó tó ìbékèṣe wèrè ni àwọn èèyàn náà mọ̀ parọ́ pé wà láyé ń parọ́ irọ́ ní sí ń pa èmi ò parọ́ èmi ò tàn yóò ìsìn tàn yí ni so kéèyàn sọ wípé òun ò kí ń ṣe nǹkan kò túmọ̀ sí pé kò kí ń ṣe nǹkan yẹn àyàfi tá bá rí pé kò sí nǹkan lára rẹ̀ àbí àwọn tí wọ́n ń ṣe nǹkan yóò sí lára rẹ̀ ẹwọ asàrù yìí eléyìí tí àfáwà Abubakar ibn Khallad al tí wọ́n gbà wá tó láwọn gbọ́ lẹ́nu yahya bin sa'id al-qattan yaqulu lamma qadima sufyan ath-thawri al-basra yahya bin sa'id al-qattan ó sọ wípé ìgbà tí sufyan ath-thawri tó dé lu basra lamma qadima sufyan ath-thawri al-basrata ìgbà tí sufyan ath-thawri tó dé basra ja'ala yanzuru ila amri ar-rabi' ya'ni ibn as-subayh ibn as-subayh wa qadrahu 'inda 'inda an-nas àfáwà Sufyanu Thauri ó wá farabalẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí máa wo bí àwọn èèyàn bọ́n ṣe ń dá gírígírí tí wọ́n ń sàpọ́nlé fún Ar-Rabi' ibn Subayh bí wọ́n ṣe ń pọ́nlé bí wọ́n ṣe ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ Thauri bẹ̀rẹ̀ sí máa wo pé ẹni yìí àwọn èèyàn máa gbà àwọn èèyàn máa pọ̀nlé gan o àwọn èèyàn máa rí sí nǹkan gan o Sufyanu Thawri wá béèrè wípé ayyu shay'in madhhabuhu ẹni tẹ́ ń dá gìrìgìrì tẹ̀lé lẹ́yìn yìí tẹ́ mú bàbá ara yìí ayyu shay'in madhhabuhu kí ni madhhabu rẹ̀ àwọn àfáà súnnà wọ́n máa kẹlẹ̀bà mọ̀ pé ọ̀rọ̀ àkídà tọ̀rọ̀ manhaj in kẹkẹ náà ni o ayyu shay'in madhhabuhu ìlànà wo ní rìn ẹni tẹ́ ń dá gìrìgìrì tẹ̀lé lẹ́yìn àwọn sálàbò kí ń gbà tẹ́jẹ́ pé ìmọ̀ èèyàn kápọ̀ àbẹ́yàn kẹ́ lérò lẹ́yìn àbáwọn èèyàn ń kú fún àbáwọn èèyàn wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ tó bá ń bọ̀ ilẹ̀ máa mọ̀ sẹ́ni tó yẹ kí á pẹ́lé ni àbẹ́ni tó yẹ káyẹ̀yẹ ayúṣẹ́yìn mazhabuhu ayúṣẹ́yìn mazhabuhu ìlànà wo ní rìn kọlu ma mazhabuhu illa sunna wọ́n ni a kò nílànà kan tí ń rìn ju sunna lọ ìlànà sunna náà ní rìn ní pèpè sí masha Allah tọ́ kò tí parí àwọn sálàfù wallahi wọ́n kán lè rìn lànà alùsúnnà lọ́dọ̀ wọn kò tí ọ̀rìn lè ti sọpá alùsúnnà ni ma mazhabuhu illa sunna sọmọ pé tó bá yí pẹ́rù àwọn ìbéèrè yìí táwa bá béèrè wa in tó sọ ní pé ń ṣe hasadu àbí pé ọwá bá pàwọn ẹ̀wọ́n gbà tí ẹ̀wọ́n wá bẹ́ wó kéta ní wọ́n hasadu wọn ni wọ́n bínú wọn ni wọ́n bínú wọn ni wọ́n fẹ́ kí wọ́n ní ni so ipe tori pé wọ́n ti rí páwọn èèyàn ń gbé wọn ìgbà tí wọ́n já Sufyanu Thawri léèrè wípé ma madhhabuhu illa súnnà kò ní lánà kẹ tí ń pèpè sí tí sì rìn jù súnnà lọ qala wa man bitanatuhu qala man bitanatuhu Ibn Battah ààyè Sufyanu Thawri wá ní àwọn wo wá ní àwọn ọ̀rẹ́ ayò rẹ̀ tí ma ń bá ṣe àwọn wo ní ń bá ṣe qalu ahlul qadar àwọn ní ká mọ́ pàrọ àwọn ahlul qadar àwọn tí wọ́n ní kò sí kádàrá àwọn ni ma ń bá rìn o àwọn ni ma ń bá ṣe o kọ́lá huwa kọ́dàrí Sufyanu Thawri ní ẹwà lálùsúnnà ni kọ́dàrí lélé yìí jẹ́mẹ́rà kí ló fi lẹ́ torí pé ń báwo ní dídá ṣe sẹ́mọ̀ ní pé ń gbà tán bí léèrè sí Sufyanu Thawri bí wọ́n lè nípa mọ́sáàbẹ̀ wọ́n lálùsúnnà ni àbẹ́kọ́ ni ṣe Sufyanu Thawri gba ìntàn wíyẹ̀ sọ́gbà wọlé pálùsúnnà ni tí tó fi ma wọn tí ń bá ṣe so kẹ́nìkan náà jáde lónìí kó ní òun ò sí lára àwọn èèyàn kan a ò lè tí ìgbà pé ò sí lára wọn táfi wò wípé sọ ń bá wọn ṣe àbọ̀ bá wọn ṣe so kọ̀ bá lóore púpọ̀ torí pé lè báyìí wallahi wallahi àmọ́lóore ṣùgbọ́n tó lè jẹ́ kí oore yẹn kó jẹ́ oore gan ah, Allah ọlọ́run ti ṣàánú àwọn bàbá pátápátá òun náà ni pé kí wọ́n sọ fún wa ǹjẹ́ àwọn al-ikhwanu muslimun ǹjẹ́ àwọn asọmọgbé wọn àwọn afrọ́kù wọn àwọn òrùmọ́díẹ wọn àwọn tmc ní àwọn tàbọ́múnù ní àwọn umma ní àwọn tààwúnù ní gbogbo àwọn báyìí ni ǹjẹ́ alùsúnnà ni wọ́n àbí wọ́n kí so ní ni wọ́n àbí wọ́n kí so ní bídá sọ yẹ ká máa bá wọn sí àbọ́yẹ ká jìnà sí wọn kí ni manhajú alùsúnnà tó jama'a irú àwọn nǹkan báyìí láwọn èèyàn kà fọ́rọ̀ burúkú tó tí é báyìí sí wallahi ilé òkè sọ̀rọ̀ burúkú lọ́dọ̀ àwọn àfáà súnnà kẹ́lẹ̀ bá mẹ́kò kí ń sọ̀rọ̀ burúkú lọ́dọ̀ àwọn àfáà súnnà nínú asáru tí Ibn Battah mú wá nínú al-Ibana tí mo tó gbà wá látọ̀dọ̀ al-Imam al-Awza'i qala qila lil-Awza'i ó ní wọ́n bèèrè lọ́wọ́ al-Awza'i pé inna rajulan yaqul dájúdájú ọkùnrin kan ó máa ń sọ wípé ana ujalisu ahla sunna èmi a máa jòkó sí wá sí àwọn àfá sunna mo sì máa ń bá wọn ṣe mo dún ní mọ́ dáadáa wa ujalisu ahla al-bid'ah èmi sì tó máa ń jòkó táwọn ní bídà kò sẹ́ni tẹ́mi ò lè bá ṣe àwọn kan ní sọ bẹ́ẹ̀ ẹ̀sàmọ́ fàálù mọ̀ ká kò sẹ́ni tẹ́mi ò lè bá ṣe ń tèmi o kò sẹ́ni tẹ́mi ò lè bá ṣe ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ẹni táti mọ̀ ipẹ́ ẹni yìí kọ̀ gbọ́ manhajjú alìsúnẹ̀tì jama'a ana ujalisu ahla sunna wa ujalisu ahla albidai èmi a máa jòkó tí sunna mọ́ mọ́ ń bá wọn ṣe wọ́n mọ̀ mí dáadáa àjọ́ ń sàṣepọ̀ ni tẹbá ìṣòlódà àwọn oníbídíò náà ẹ̀ẹ́tọ̀ bá mi ń bẹ̀ àjọ mọ́ ń sàfihàn náà ní àwọn náà tó mọ̀ mí faqala al-Awza'i al-imam al-Awza'i wá sọ wípé hadha rajulun yuridu an yusawiya bayna al-haqqi wal-batil eléyìí fẹ́ máa dọ̀rọ̀ pọ̀ ní ẹ̀wọ̀ ó fẹ́ máa fi aburú àti dáadáa dọ́gba ara

àìmì náà láwọn àbá súnnà tọ́pọ̀ tá ń bá ṣe tó ń ti bẹ́ẹ̀rẹ̀ yàn sọ fíkẹ́ mọ́ bá wọn ní bídíà ṣe ẹnìkan ọgbọ́rọ̀ sọ fún méjì wọ́n bẹ́ẹ̀rẹ̀ kaka ṣe èmi mo nílà káyè ló ṣe báyìí sí so èmi èmi gbogbo mùsùlùmí èmi ọ̀fẹ́ pàlú mẹ́ káyẹ̀lẹ̀yẹ̀lẹ́ ní kásọ̀kan kásọ̀kan kásọ̀kan alimamila ọ̀záì sọ pé onírarùn nírú ẹni bẹ́ẹ̀ nírú ẹni yíò kò rìn lànà alùsùn network jama'a so látara bí tọ́nẹ̀ lásán ẹni tí yẹn ń bá ṣe ẹni tẹ́ẹ̀jọ ń ṣe papọ̀ a lè sọ wípé ìhwání ni ẹ kí wá sọ pé òun kí ṣe ìhwání nìsìn ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ rẹ̀ gbogbo àwọn èyàn sọ pé òun kí ṣe tẹ̀blìrì ṣùgbọ́n gbogbo gbà tẹ́ẹ̀ bá ti ń wá àrí àwọn tẹ̀blìrì lẹ́ti ma bá kò yí bá yí sìn ọwá lóhun kí ṣe tẹ̀blìrì ìdásọ ni pé ọ̀kẹ́ ń parọ́ tara rẹ̀ ni tẹ̀blìrì ni wọ́n náà nítorí pé almaru ma'aman ahabba anábi sallallahu alaihi wasallam sọ pé ọmọ ènìyàn yóò máa wà pẹ̀lú tó bá nífẹ̀ẹ́ sí ni so nígbà tó jẹ́ pàmọ́ tó nífẹ̀ẹ́ sí nìyẹn ara wọn ní ọ ibẹ̀ ló wà almaru ma'aman ahabba ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò máa wà pẹ̀lú tó nífẹ̀ẹ́ ni tó bá yẹ pàwọn alùsúnnà ló nífẹ̀ẹ́ ọ̀dọ̀ wọn láti máa rí ọ táà bá ti ń rí ọlọ́dà àwọn oníbídá onífẹ̀ẹ́ wọn ara wọn ní ọ kò tí yẹ bá ń sìn sallallahu alaihi wasallam tó sọ nù hadithu mi almaru ala dini khalilihi anábi sallallahu alaihi wasallam ní ọmọ ẹ̀dẹ́ ni ẹmọ́ wà lórí ẹ̀sìn ọ̀rẹ́ ayò rẹ̀ ni tẹ́ bá ti rẹ̀yàn tó mẹ́nìkan lọ́rí ayò tẹ́jọ́ ń ṣe ẹ̀sìn kankan náà ni wọ́n jọ ń ṣe ìlànà kan náà jọ ń rìn ẹmọ́ jẹ́ ó tẹ̀yìn jẹ òun ni Sufyanu Thawri ló ń lò fún kò yí báyìí sí àti hadithu mìíràn al'arwah junudul mujannada fama ta'arafa min hattalaf wa ma tanakara min hattalaf ó wà wọn hadithu yìí àtàyà kuran tó sọ pé ya ayyuhal ladhina amanu la tattakhidhu bitanatan min ta bá ti rí ọ̀tọ̀ ń àwọn ni ẹ̀dìjọ́ ń pèrà yí ní àgbàfà súnnà

so ilé ìbáyìí rẹ̀ ìpìlẹ̀ tó rìnlẹ̀ lọ́dọ̀ alùsùnnat wal jama'a ni ilé tó jẹ́ sí pé a ò gbọ́dọ̀ fi ọwọ́ tẹ́tẹ́rẹ a ò gbọ́dọ̀ fi mọ́ rárá so ah mi ti lọ gan àsìkò mi ti lọ múrẹ̀ ẹ̀ṣẹ́ sí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní tó ti bá yìí nítorí pé mo fẹ́ gbìyànjú káfí rinlẹ̀ pé kí ni ìlànà alùsùnnat wal jama'a jẹ nípa rú ọ̀rọ̀ yìí tó gbé irú àwọn ọ̀rọ̀ yìí rẹ̀ ó lè kó ya báwọn èèyàn tàbí ma rí kílẹ̀ tó fẹ́ ya èyí ìṣà burúsá ìyẹn tún búra báyìí tún ní wàláyà ó ti wá kílẹ̀ pé kìí tagẹlẹ̀ ya báyìí ya so ya so tí bá yìí sí in ta sọ ní pé ẹ ṣàlàyé àwọn ní bídá ẹ ṣe tàṣdírù fún wọn ẹ jẹ́ káwọn èèyàn máa wọn tó bá nìjẹ́ pàálù súnnà ní wọ́n ẹ jẹ́ àwọn láàlù káwọn èèyàn lè tètè yí pé so ẹ dìklẹ́ àwọn ó gbọ́dọ̀ jẹ́ kanu méjèèjì àbí ni ìmọ̀ kan jẹ́ pàálù súnnà ní wọ́n wà ìmọ̀ kan jẹ́ pé oníbídá ni wọ́n àbí ẹ̀kọ́ ni so eléyìí tẹ́ bá wínú méjèèjì yóò jẹ́ kí ọ̀rọ̀ yẹn clear pé ah, àwọn èèyàn wà mọ́ ibi tí wọ́n tò yí sí mẹ́ tẹ́ bá ti lálù súnnà ẹ bá ti lóní bídá ní wọ́n kódà ẹ̀yin gan ẹ máa receive message èpè ni àti kọlù èpè ẹ wo Dr. Sharaf hafizallahu ta'ala wa ra'ah kọlọ̀ bá lè kákọ bá sọ́bọ̀ bá náà ìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa wípé àwọn tàbọ́múnù àwọn TMC àwọn Ikhwanul Muslimin kó oní bídá ní wọ́n wọ́n kí ń sáàlù súnnà kó wọ́n sì gbàkẹgbádò rí dùkúrù gba ìyáláyé èpè lórí fóònù àti àwọn mẹ́sẹ́jì èpè bí ègún orísìírísìí àwọn mẹ́sẹ́jì sí ẹlò wọlé nítorí pé ṣẹ́rí nǹkan tí dùkúrù sí fún wọn ìṣẹ́ wọn légún ẹ̀yìn ni torí wọ́n ṣẹ́rí wọ́n sásábẹ́ àwọn gbàǹkàgbàǹkà yìí láti fi polongo aburú wọn tó táwọn gbàǹkàgbàǹkà bá ṣe pé mọ́

gbogbo ayé orí wọn gbogbo ayé orí wọn pé ha bá ṣe rí rí ṣùgbọ́n wọ́n fi wọ́n fi kí ní ìrẹ̀ wọ́n fi ń ṣagbára kí ẹ̀rẹ̀ máa fún oníbídà ní ṣáúkà kí ẹ máa fún oníbídà lágbára lórí ilẹ̀ bàbá ńlá aburú tó tòsí wàláhì bàbá ńlá aburú tó tòsí illa bí ma salaha bihi awwaluha in kẹ́kẹ́ o lè tún ìgbẹ̀yà lúmọ̀ yìí ṣe tàbá fẹ́ tó àlúmọ̀ yìí ṣe kò sí nkẹ́kẹ́ tó lè tún ṣe àyàfi nkẹ́ táwọn ẹni ìsáájú fi tún tán fi tún àsìkò tí wọ́n ṣe nkẹ́ táwọn lò tí wọ́n fi tún àwùjọ wọn ṣe nkẹ́ un náà làwọn náà lè lórí tàbí táwùjọ ṣe tàbá rò pàfẹ́ ma gbàlànà mí wallahi bàbá ńlá ìjákulẹ̀ lábàpàdé mẹ́ ṣẹ́rí gbogbo àwọn ìlànà àwọn sálàfù tá ń ká yìí àwọn èèyàn fẹ́ rí sílànà àṣejù ìlànà tó yẹ pé àtàbáníká máa lórú yẹn rèé ààlè ráwọn èèyàn ààlè ṣe kíníkan wọ́n wá rò pé báwọn bá ṣe gbọ́n àyí báwọn bá ṣe mọ ọ̀rọ̀ báwọn bá ṣe mọ́ yín sí ẹ báwọn bá ṣe ń bá gbogbo èèyàn ṣe sí bẹ́ẹ̀ làwọn ṣe ni ṣẹ́rí bẹ́yìn ṣẹlẹ̀ fẹ́ fà wọn àwọn náà ń fà àwọn náà ń fi yín ṣe wọ́n ń fi yín pèpè sójú ọ̀nà wọ́n ń fi yín sagbára ẹ̀yin ò kàn mọ́ ní bẹ́yìn plan lórí àwọn ní plan jù báyẹ̀ lórí kódà àwọn òsùn nítorí tí ẹbẹ́yìn ń sùn àwọn ń sí àwọn mítì nìkan lórí bẹ́ẹ̀ sí níbọ́ lórí bó ṣe máa lò yí nírinṣẹ́ láti fi kòkò sójú ọ̀nà wọn tẹ bá rí tí hizbi ẹlẹ́gbẹ́ tẹ bá rí tó bá ṣe wà láwù pẹ̀lú yín láyé nítorí àǹfààní tó fẹ́ rí lọ́dọ̀ yín ni ó fẹ́ lò yín fún kankan ni wallahi ó fẹ́ lò yín fún kankan ni tó bá ti lè lò yín tán yóò dọ́mpù yín ni yóò

ẹni ẹgẹ́ ti jú tó lè lọ ẹni ẹgẹ́ ti jú tó lè lọ torí mi ni mo ń dìfẹ́ndì olè tí ń jẹ́ kí ọwọ́ tẹ́ so kó lè bá mọ́ rí iṣẹ́ olè yẹn kó lè bá mọ́ ṣe lọ ṣẹgbẹ́ tọ́wọ́ bá tẹ̀ yọ jáwọ́ so ẹ̀yin tẹ́ ń dìfẹ́ndì àwọn aláburú ìgẹ́gẹ́gẹ́gẹ́ tẹ́ ń pèpè sọ́dọ̀ wọn yìí ẹ̀yin yìí gẹ́gẹ́gẹ́ lẹ so ibà yìí so àyò nígbà méjì báyìí lọ ni wọ́n yẹ páyìí bá inshallah ìbá kó àwọn ẹ̀rí wá gidi gan ṣùgbọ́n inshallah al so mo rò lè ta sọ lálẹ́ so kọ́lọ̀ bá lè kẹ́lá kí ó fi kó jẹ́ kó wa so inshallah al-karim a tún máa tẹ̀síwájú lórí ẹ̀ torí pé àwọn ọ̀rọ̀ kan bẹ tí ó jáde tó yẹ pé ó kò ní dá kájákẹ́ lórí ẹ̀ allegations lọ wí pé ẹ̀yin náà ẹlẹ́gbẹ́ nìyí ṣe bẹ́yìn náà níbi tẹ́ ti ń ṣe meeting so ti bá yín sí pé ẹlẹ́gbẹ́lẹ̀ yín náà ṣe bẹ́ẹ̀ níbi tẹ́ ti ń ṣe meeting so ẹ̀dẹ̀ fẹ́ kí ma sọ jẹ́ pé tí yẹn intẹ́ ń sọ náà lè mínà gbọ́dọ̀ ma sọ ẹfẹ́ ma ẹgbẹ́ kan náà nìyẹn pé ẹfẹ́ tì mí wọnú ẹgbẹ́ látẹ́yìn pùlénu so ṣe bá yín sí gbà tí ìgbójúlé wọnú ẹgbẹ́ alhamdulillah ní ìsìnbẹ̀ pẹ̀lú ara mọ̀kátà mọ̀ sọ náà nìyẹn sẹ́rúrú àwọn irú àwọn nǹkan báyìí àǹfàní tí mọ́ ṣe ní pé sẹ́rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí ẹlẹ́gbẹ́ ni wọ́n sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹlẹ́gbẹ́ ti wà báyìí sẹ́gbẹ́lẹ́gbẹ́ ti wà báyìí sẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ti wà alhamdulillah so ara pé àǹfàní náà nù àǹfàní kéèyàn má dákẹ́ ẹ̀ wàláhí wọ́n ti gbà pé gbà báyìí àǹfàní kéèyàn má ọlọ́run jẹ́ ká padà gbà yóò náà wàláhì nítorí wípé a mọ̀ pé ẹ láwùjọ yìí wàláhì a mọ̀ pé ẹ láwùjọ yìí ẹ wúlò so ibá yìí irinṣẹ́ gidi lẹ́sì jẹ́ fún dáwà sàlàfíà ẹ̀rí mi gbọ́ irinṣẹ́ tó mú bẹ́ẹ̀bẹ́rẹ́ so ibá yìí agbára sí ni a mọ̀ bẹ́ẹ̀ so ti bá yìí so a kètèpé kò yé wa so kí ọlọ́run bá lékẹlá kó sí gàgá kó jí kí àwọn nǹkan tàà ń sọ̀rọ̀ kó yé yín wàláhì orí lọ́jẹ́ fún inú so kò sí nǹkan tó kò sí nǹkan tí yóò mọ̀ dùn mọ́ la fẹ́ gbà ń bẹ̀ ìyàn sọ pé káàlì jẹ́nà tí wá lékèlè kankun so tí bá ń sì ìyàn ò kẹka tí ẹ̀fẹ́ gbà ń bẹ̀ àfẹni tí ẹ̀mí ẹ̀ bá dọ̀tí tó bá jẹ́ ní ikú òun ni yóò máa wò pé áà kìní kankan sí o bá sí ah, ọlọ́run níjá ma bá lọ báyìí bá sí ma bá lọ rí ah, ọlọ́run níjá ma bá lọ báyìí kò pé gbogbo ayẹyẹn kò pé wa wallahi tàbá ń bá lọ báyìí kò pé wa kò pé àlùmọ̀ yìí nǹkan ni pé kí ọlọ́run ọba àlékẹ́lá kó jẹ́ kí ìlànà sàlàfíyà kó clear sí wọn tó ti bá yìí dẹ̀ mọ̀ yí pé kódà láàrin àwa sọ́lọ̀ ọba ní kọ̀kọ̀ à ń bẹ lọ́wọ́n bá kò sí yẹba ìsìn à so abẹ́lọ́wọ́n bá kọ́lọ̀ kó gbàjú àwa ọlọ́wọ́n bá lọba tó ní kàpá lórí gbogbo ilé so abẹ́lọ́wọ́n bá lè kẹ́lá kọ́lọ̀ kó jogún ẹ̀ fún wa kọ́lọ̀ bá lè kẹ́lá kó fi súnnà kó fi rinlẹ̀ nínú ìlú wa yìí kọ́lọ̀ bá lè kẹ́lá bá rẹ̀ bídíà sí tánilẹ̀ bá pátápátá kò sì paná adẹ́bọ kọba parẹ́ kò wá gbé súnà náà sallallahu alaihi wasallam kò gbéga bá ń bàbá tí mọ́ ń sàdúwà náà ni àdúwà wọ́n sì ń gbà so alhamdulillah bá wa gbé súnà náà ga rẹ̀ fídíò sì táàrílẹ̀ bá pa fẹ́fẹ́ kò sì paná adẹ́bọ kọba parẹ́ pátápátá aláàjọ́kan sọ inshallah a máa tẹ̀síwájú nígbà tí ń bọ̀ lórí àwọn allegations ní tí ò ìkóra wa jọ ká máa ṣe meeting lórí ọ̀rọ̀ pa afẹ́ ṣe dáẹwà lórí ọ̀rọ̀ wípé afẹ́ pèpè àwọn afẹ́ kọ́ àwọn èèyàn lẹ́sìn ìjọsọ̀rọ̀ lẹ́lẹ́gbẹ́ bí gbogbo ilé báyìí lágbìyànjú àti ìyànjú inshallah karim nítorí pé àwọn allegations yẹn wá àbí ni táà bá dẹ̀ so a jẹ́ sí wípé nǹkan tí so yí báyìí sí sóòrò abẹ́lọ́wọ́ bá alékẹ́lá kọ́dá wọn kí ó tàn mọ́lẹ̀ sínú ọkẹ̀ ìkọ̀kọ́wà قلت ما سمعت واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب نعم يا بسم الله السلام عليكم اما بابا هنا ààrẹ́kù ọ̀rọ̀ tí mo bẹ́ sọ ọ̀rọ̀ tí kò jẹ́ kí àwọn ọmọdé ti ní ẹ̀fọ́ àgbẹ̀rẹ̀ ìgbàgbọ́. ọ̀rọ̀ nípa àwọn ètò tí àwọn ẹni tí ẹ̀ka ń lọ àwọn akọ́dà ní àwọn ìjà ni. ẹ wá ní àwọn àtìwọ́n ní káàkiri lẹ́tọ̀ mi tí ẹnjẹ́ tó yọ bí tó wà. ẹnjẹ́ yìí wọ́n ti wá lẹ́sẹ̀ ń lórí tó wá bàjẹ́. so ẹnìkan ló wá bá wa tó tó tó bá wa tẹ́lẹ̀. náà ti bá yẹ kó mo so tí èyí ẹ̀ bá lọ tó bá lọ bá kà lọ kọ sẹ́nu ìbùkún so ó tún wá kó tún mú àtẹ̀sí wa ẹlẹ́dẹ̀ẹ́dì ni pé èyí ẹ̀ gẹ̀gẹ̀ kọ́ ní títà níbi yìí báyìí àtàn máa ní jẹ̀ ni so èyí tí a fẹ́ rà ó dà pé fifty five thousand náta ni wọ́n ní wọ́n ń tà so ẹlẹ́kejì a ní bí spika kan so a ní spika kan ní oṣù àwọn èèyàn wọn kàn ń kọ́ kí ní ẹ̀yìn kí n sọ̀rọ̀ ìdílé sọ̀rọ̀ ẹ̀la pé sọ̀rọ̀ ìdílé ìjáde ọ̀pọ̀ nínú wọn mọ̀ bí wọ́n sọ pé àwárí káwọn èèyàn mọ̀ ìdílé ẹ̀ bá ti ní ìdílé ẹ̀ fún tí wọ́n jọ ń tọ́ náà ẹni tí ó bá lágbára hátà tó bá yẹ pé ní mọ́tì náà nìyẹn bá lágbára àti wọn ìdílé ìfún wa tó a máa gbé ìwọ́ta bù ẹ tó bá ní twẹ́ẹ̀kì kó yẹ bí sí mi àbí àbá fóònù a máa kẹ́ ìfowó ọ̀sán fún ẹni tó máa gbọ́dọ̀ ní àdéhùn bá lágbára láti máa dún ní ìpín ìmọ̀ sábà ń gbàjọ bẹ́ẹ̀ bóyá ó ṣe ti bàbá àti ọdún kan ká láǹfààní àti ra àwọn kan tí a ìbáyìí wà very very important àṣọ ẹ̀dá àtọ̀ ọ̀nà àti kí abawàṣẹ àwọn tí wọ́n ń gbọ́ wa ní túmọ̀ sí pẹ̀lú wa náà tó máa bára máa dáná ju ọdún ilé àti máa fún ìjọba ìjọba lọ kí wọ́n try láti máa àdáhùn àwọn ọ̀pọ̀lọpọ̀ àdàkọ́lá